ẹ kú ojúmọ́ níbi tí ẹ ti ń gbọ́ mi lórúkọ jésù kristi yóò dára fún yín ọjọ́ òní ẹ̀ẹ́ni sọkún ọjọ́ òní ẹ̀ẹ́ni rí dààmú ibi kankan kò ní dé bá ẹnì kankan yín lórúkọ jésù olúwa wa ìwé orin dávìdì orí sixteen ẹsẹ̀ eleven òun ni mo fẹ́ kà fún wa láàárọ̀ yìí orin dávìdì orí sixteen ẹsẹ̀ eleven bíbélì wípé ó ti fi ọ̀nà ìyè hàn mí ayọ̀ kíkún bẹ ní iwájú rẹ ìgbádùn àìlópin sì ń bẹ ní ọwọ́ ọ̀tún rẹ hallelujah ibi tí mo kà fún wa láàárọ̀ yìí ó sọ fún wa wípé ibì kan ṣoṣo tí ẹ̀kúnrẹ́rẹ́ ayọ̀ wà òun náà ni ọ̀dọ̀ ọlọ́run ibì kan ṣoṣo tí ayọ̀ rẹ ti lè kún òun náà ni kí ìwàláàyè ọlọ́run kó wà pẹ̀lú rẹ̀ bẹ́yàn bá ti ní ọlọ́run ó ní ohun gbogbo bẹ́yàn bá ti gba kristi láàyè lọ́kàn rẹ̀ ayọ̀ àìlópin ni ló máa ń wà ńbẹ̀ ẹ rí ní kété tẹ́yìn bá ti yọ̀ǹda gbogbo ayé ẹ̀ fún kristi kíní kan tí ó máa wọnú ọkàn èèyàn ó ní ayọ̀ ìgbàlà tẹwáráyọ̀ gbàlà yìí tó bá wà ní ọkàn èèyàn kò sí nǹkan tó lè ṣẹlẹ̀ ìbànújẹ́ kankan ò ní gorí ọkàn èèyàn ẹ̀gbọ́n tí Dáfídì sọ ni pé ó ní ìbànújẹ́ kan ìgbà tó ń gbàdúrà ní psalm fifty one ó ní kí olúwa kó dá ayọ̀ ìgbàlà padà fún un lẹ́yìn bá ti ní kristi ayọ̀ ìgbàlà máa wọ ọkàn rẹ̀ ọ̀dọ̀ ọlọ́run nìkan láyọ̀ wà kò sí nǹkan kan tó lè fún yàn ní ayọ̀ ayérayé bọ́ bá mọ́tò ní ìsìn tí mo ń dùn nígbà tí ìbá epo méjì oṣù mẹ́ta ó ti bẹ̀rẹ̀ sí máa náwó sí bí òṣòwò sáfìsì ó ń rèpo sí so ayọ̀ ọ̀dọ̀ ọlọ́run ló wà àdúrà mi ni wípé ayọ̀ ọlọ́run yóò máa kún ọkàn ara gba Kristi láàyè lọ́kàn rẹ jẹ́ kí Ọlọ́run kó ráàyè lu ayé rẹ níbi tí ayọ̀ rẹ wà nìyẹn o Olúwa yóò ràn ọ́ lọ́wọ́ ayọ̀ rẹ yóò kún lópin ọdún yìí lórúkọ Jésù Olúwa wa bóyá tẹ́wọ́ lónìí ní orúkọ Jésù ni mo pàṣẹ gbogbo ohun tó bá lòdì sí ayọ̀ rẹ mo parẹ́ níwájú rẹ mo kéde ní orúkọ Jésù ohun gbogbo tí kò fún ọ láyọ̀ lónìí ọwọ́ Ọlọ́run kò ṣe àtúnṣe gbogbo agbára àti ẹ̀mẹ́ tó tako ayọ̀ nínú ayé rẹ̀ lórúkọ jésù kí wọ́n ṣègbè lónìí kéde lónìí gbogbo ohun tí ó ń pa ọ́ lẹ́kùn ọkàn pẹ̀lú agbára tí ń bẹ ní orúkọ jésù kó bẹ̀rẹ̀ sí máa pa ọ́ lẹ́rìn ayọ̀ kí ayọ̀ rẹ kó kún lórí àwọn ọmọ káyọ̀ rẹ kún lórí ọ̀rọ̀ iṣẹ́ yẹ lórúkọ jésù ọlọ́run kó pa ọ́ lẹ́rìn ayọ̀ lórúkọ jésù kristi àṣírí rẹ ò ní tú yóò sì dára fún ọ bó o ṣe ń jáde láàárọ̀ ìṣẹ̀lẹ̀ yánú ayọ̀ yóò ṣẹlẹ̀ sí ọ ẹ̀rín àti orin ọpẹ́ ló fi parí ọjọ́ òní bẹ́ẹ̀ ni yóò rí i ilẹ̀kùn ayọ̀ kó ṣí fún ọ ilẹ̀kùn ayọ̀ kó ṣí fún ọ rẹ lórúkọ Jésù láti òkèèrè kó o gba ìròyìn ayọ̀ kí ọkàn rẹ kó balẹ̀ ó ti rí bẹ́ẹ̀ àlàáfíà kó wà ní ìgboro wa kí àlàáfíà kó wà ní ilé rẹ lórúkọ Jésù Olúwa wa àmín èmi ni tiyín tòótọ́ Jeremiah ọmọ Òkunlọ́lá láti the African Church Solution Campground ní Sam Ewan Estate ní ìlú Abẹ́òkúta àlàáfíà ni fún yín. ire ire ire.